اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت الآية عباد الله واعلموا أن لربنا سبحانه وتعالى التصرف الكامل في شؤون خلقه لأنه هو الخالق وهو يجير ولا يجار عليه ونحن نسأل ولا يسأل سبحانه وتعالى لذلك نزع نفسه لذلك وصف نفسه ونزع عن نفسه كل نقص فقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لأنه ما من شيء يولد إلا سيموت وما من شيء يموت إلا سيورث فربنا سبحانه وتعالى منزه أن, أن, أن يكون له من خلقه أديل أو بديل أو نديد أو شريك أو نظير أو كفء سبحانه وتسامى لذلك رأينا أن ربنا سبحانه وتعالى له الاسم الأعلى أعظم ثبت هذا على لسان رسول الله صلى الله عليه وسلم ولكن الذين خالفوا هذا المنهج ما ظهر قولهم إلا بعد مئتين سنة من حدة رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة أقول فلما بسؤال المسلمين أطبع لكي كرات جاري فربي صلى الله عليه وسلم أن ترى بارك ما جكة فمبوا لما نسألكم كان نبي bari salikun ọlá rẹ̀ àti ara rẹ̀ ilẹ̀ àtọ́ sọ̀hábà rẹ̀ dákò kí àwa náà pẹ̀lú ìtọ́kẹ̀ pẹ̀lú sallallahu alaihi wasallam ẹ̀yọ́ sọ àtòótọ́ mo ń fi àsìkò yìí rọra mi létí ìbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rẹ̀ létí ìbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala allah subhanahu wa ta'ala para sẹ̀ ká bẹ̀rẹ̀ ẹ̀lá ìlànà ọba yọnu sí èmi àtẹ̀yìn mọ́sáàjì àbọ̀rọ̀bọ̀ lórí wípé Allah subhanahu wa ta'ala ó ló ọkọ̀ tó tóbi jù tó pé tí wọ́n bá fi pè yọ́ dáhùn tí wọ́n bá fi gbélé rẹ̀ nǹkan yóò fún yàn láwọn àáfàá wa nílẹ̀ Yorùbá wọn fi Yorùbá pè pé ismuli asami sọ́pọ̀ àtòtò àdéhùsì tí a bá wọn lọ́nà ọkọ̀ tó tóbi jù àwọn ọkọ̀ yòókù wa ń kọ́ ipò kìnìkì wọn wà kọ́mọ̀ bá wà jẹ́ pé ṣáúbù yóò dé sí inú táàmù àfihàn alámẹ́rin òun láti kọ́kọ́ sọ wípé sáà lè kọ́kọ́ sọ pọ́lọ̀ lóko tó tóbi jù àní bẹ́ẹ̀ ni nítorí wípé àwọn nǹkan ń bẹ tí Allah subhanahu wa ta'ala tó yẹ pé òun náà ló ní ó tún wá sọ pé eléyìí òun tún di ó tún da àdélé yìí lọ ara rẹ̀ òun ní nǹkan tá a bá bọ̀ ní ìjẹjọ lórí ọ̀rọ̀ àwọn súwárù kan àyàtì kan al-Qur'an tó jẹ́ wípé Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmọ̀ wípé in tá a fi ní ṣe mistake ká ma máa gbé ọpọlọ wa si ba se ri sise ṣíṣe ti tó ó yàtọ̀ gírígídí sí a tó bá wá sọ̀rọ̀ kalẹ̀ òun náà lọ gbọ ń tó fẹ́ fàyọ́ ń bẹ̀yẹ ju ẹnì kọ̀ọ̀kan wa lọ èyí tó bá wá yọ̀ǹda ká gbọ́yè òun náà ni ó gbẹ̀dàjọ́ lori lórí èyí tó sákọ̀rọ̀ tá a lè bá gbọ́yè òun kàbí àní o àwọn amúrọ̀bọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn ìmọ̀kẹ́sínú al-Qur'an kátólì di alísìmìlà àwọn mi ṣàlà àdèbẹ alẹmọdèbẹ alẹfẹ máa súnmọ́ ní jimai asìlẹmọdèbẹ ní jimai kọjọ jimá ìjọ àkọ́kọ́ alukóra tó kéde lẹ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ rẹ̀ ni mini ubadaa wọlé yehud ọ̀rọ̀ ìwọtí ọlọmọ sọtàlá ọ̀dọ̀ rẹ̀ náà ni ọ̀rọ̀ inú tó padà sí جاس مسوان حديث حذيفة ابن يماني والحديث مخرج في المسند تبع أحمد رحمه الله تعالى رحمة واسعة نبع تلوه بس لوري لكي أو يلو بقرة نقول لي àsìkò yẹn sì wà wájú tí a àwọn ò tí lọ ń bà wọn gbogbo àwọn èèyàn jíjọ náà lọ́hùn wọn à bá nǹkan kan mọ́ nínú ojú ewé kùránì ìbínú ọlọ́run ti súnmórílẹ̀ lásìkò yìí ìtì ń ká ìkẹ́ rẹ̀ ńlẹ̀ nu ìlẹ́ ṣùgbọ́n tó wọ́n ti dọ́rọ̀ ọlọ́run ọwọ́ tó wí ọ̀la ń bẹ̀ fáwọn kan ju àwọn kan lọ gbogbo wa náà ẹrú rẹ̀ láàṣẹ ṣùgbọ́n ó ṣe àwọn òjíṣẹ́ ó tún ṣe àwọn ní ẹjọ́ tó lọ́lá jù wá lọ nínú àwọn òjíṣẹ́ náà tilka rusul faddalna ba'dahum ala ba'd àwọn òjíṣẹ́ náà ó tún jẹ́ tí wọ́n tún ju àwọn lọ tọba kọ́ọ̀tì ni ọwọ́ ní kó wọ́n máa fi àjùlọ síbìkan sílìkejì òun náà ló ní ibi èèyàn bá ti wá bára ẹ̀tọ́ bá ti yọnu ibi tí oríire rẹ̀ wà lálẹ́kì àmàlù torí kò sí nǹkan kan tí ó tóbi láyé ó lè máa jẹ́ òpin ìntọ́ mà nípò ló ń tóbi jù ìntọ́ tóbi jù lọ́wà kò sì sí nǹkan tí ó kéré láyé ó lè máa òpó ló kéré jù òun ní rò bẹ́ẹ̀ èyí tó kéré jù wà tí ọmọ tí ọ̀sán sọ̀rọ̀ tó dá ìdán káwá padà sínú sọ̀rọ̀ bọ̀kọ́ sọ̀rọ̀ Muslim min hadithi abi sa'id ibn ma'alla radiyallahu ta'ala arda sahabi jalil ó wà masalasi ndoka ó ní kuntu usalli mo wà masalasi mo nkiru lọ́wọ́ fada'ani rasul sallallahu wa yami famarra bi rasul sallallahu fada'ani abi wan ko jale gbe mi masalasi lawda abu sa'id ko ayen abu sa'id abu sa'id falam ujibu indana bilun zanna mi nàá kára fi sọ̀rọ̀ ó wò pa orí ìrùbọ̀ wà bóyá sì máa <laughs> wà tí ọlọ́run náà ni mo sì wà lọ báyìí mo sì wá kírun tán dókítà wà á tó pé wípé Abu Sa'id sọ́ọ̀bọ̀ fún òbí ọlẹ́ẹ̀kan ni ọ̀rẹ́ àmì ọ̀bọ̀ o kuntu usalli mọ̀ ń bẹ lórí ẹ̀rọ ní òde ń dọ̀ ló àmì wa ni alam tasma ma qala rabbuna ta'ala alam yaqulillah sọ́ọ̀bọ̀ ń tọ́lọ̀ wí ni ó ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhalladhina amanu gbogbo ẹ̀gbà gbogbo istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum ẹ máa jẹ́ pé ọlọ́run ẹ máa jẹ́ pé ànábì o gbogbo ìgbà kí ìgbà tó bá ti pè yín síbi tó yire yé wa nígbà tó bá sọ ọ̀rọ̀ ìjọ sọ pé àfàsìkò mo dìgbà lọ sọ ó ní à ah, èmi wò pé pàbó ti wà lóòrùn ni ànábì wa ń fi ááyà yìí jẹ́rìí fún wípé kódà kan wà lórí ìrùn ọlọ́run àtànábì ti bá ti ń pè ọ́ ọ wà dá wọn ló bó ti ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ fíkìú kọ́ ni à ń sọ lénì mẹsáìlù tó yí àyà ìka mẹsáìlù tó pọ̀ ni nínú ọ̀rọ̀ bá a ṣe ń kírun sáà máa dá lórí irun ní dáhùn tí wọ́n bá dákọ̀ ànábì sáà ala kulli hal wàá mú lọ́wọ́ ọ wá ní hmm, ala u'allimuka a'zama suratin fil Qur'an ṣé kí n sọ súrà tó tóbi jù nínú al fún ọ tó tó tóbi jù gbogbo súrà tó ti mẹ́nu lọ. Uh, àrẹ́bì ní ìsì sọ fún ọ olú ti pẹ́ àwọn ti jọ wà ní mọ́sálásí àrẹ́bì ti wá àbáyé ti ti gbàgbé ni fa akọ́ta bìyẹ́ di àrẹ́bì wá fẹ́ gbọ́dọ̀ mọ́sálásí àrẹ́bì wá mú un lọ́ọ́ báyìí ó lọ wá ní ah ìyá rọ sọ ọmọ gbàgbé tó sọ fún mi lẹ́ẹ̀kan tó sọ wípé làwọn àlèmánnákà súrọ̀tàn fi kitabil azam súrọ̀ tó tóbi jù nínú àbí wàá ní a ọ̀kárì òótọ́ ọmọ sọ́bà ẹlẹ́ẹ̀kan òun náà ni hiya alhamdulillahi rabbil alamin hiya alfatiha hiya asabru almathani wal qur'anu alazim alladhi u'titu tí wọ́n bá ní súnmọ́ òun ló tóbi jùlọ kúránì lọ́bọ̀ náà tó tún lè gbogbo rẹ̀ pátápátá fatiha ni nítorí kìsì ni hiya sabu almathani ó ní asabu alimathani kábùbẹ̀ lọ́wọ́ asabu alimathani lọ́dọ̀ àwọn àfa onítẹ̀fsir òun náà ni asuwa súrọ̀ méje kan bẹ wọ́n máa ń pè wọ́n ní tiwaalu ọ̀rọ̀ súrọ̀ méjèèjì wọ́n máa ń pè wọ́n ní tiwaalu kò sì sí fátì àmẹ́ pé asúrọ̀ tí alẹ́ pé àwọn ẹlẹ́mí wọ́n gùjù tàbá ń ka nǹkan ọ̀kan mẹ́fà ń bẹ nù wọn kò sí èméjì bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa méjì kan bẹ nù wọn táwọn apá kan fi sí keje keje wọn lò ne keje wọn fi kan lẹ òun náà ní alimran nisai maida anam aof. odi mẹ́fà ìtìláàfù wa ń bẹ lọ́dọ̀ àwọn àfáà wípé ṣé n tó sì keje òní táwọ́bà apákaní táwọ́bà ló sì keje apákaní là yúnúsù olóṣèkéni olóṣèkéje ala kulli hal ṣùgbọ́n níbi ìwé àpò fatia ní asábúrú àwọn àfáà nítumọ̀ rẹ̀ ni wípé eléǹjẹ́ a máa mọ̀ pé bismillahir rahmanir rahim kò sí lára fatia aya tó dádúró lòun ẹ̀yìn rẹ̀ ni ẹ̀ máa bẹ̀rẹ̀ súrọ̀ kọ̀ọ̀kan òun kẹ́ máa kà ń wá ń súrọ̀ kọ̀ọ̀kan kílẹ̀ alhamdulilayi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina sirata almustaqim sirata alladhina an'amta alayhim ghayr almaghdubi alayhim wala ad-dallin náà ni súrọ̀ aláyà méje ni almathani apá kan nù àwọn ìtumọ̀ táwọn afọ àtúmọ̀ sáni pọ̀ apá kan ní èyí tó tún fi lóore jù ní wípé màsáni nìyẹn nítorí wípé wọn èè máa kà lórí ìrun níraka kan kọ́ wá sọ pé ń mú sọ pé ti tó wọn ò ní kà ráka kejì sí mo kúkú ti kà lóòrò mi ọlọ́run ọgbà wọn àgbàrún ọmọ àtọkàtọkà ní gbogbo iye tí ráka àrùn rẹ yọ jẹ oní ọmọ ṣáájú ẹni sùúrọ̀ tó bàmú wa ìjẹ́ ń pè mẹ́fà ní apá kan la ìtumọ̀ in tó fi jẹ́ ìkàtì mẹ́tàmì kọlà nídi wàlùkọ́rì àrín ó tún ní alùkùránù tí a bá ní kí ni kùránì gẹ̀ẹ́ lódìdí sọ́tùlù fàtíà náà ni tá a bá sì ti rẹ́ ní tọ́bẹ̀ sọnù ní ayé rẹ̀ wàhálà ti dìbà alhamdulillahi rabbil in tó jẹ́ wípé nǹkan kan lọ́fà tó ń tọ̀ ń fi tọ́ sọ́pẹ́ iná ń pè ṣukuru in tó jẹ́ pé kò pinlẹ̀ tiẹ̀ ó lé rẹ́kẹ́ pé ṣé n tó tiẹ̀ fàárẹ̀ ó kàn sá tiẹ̀ jẹ́ ni tiẹ̀ máa ń yẹ ó tiẹ̀ tọ́ sọ́pẹ́ ni ẹni tó jẹ́ pé kò sí bí ó ṣe máa bọ́ ọ tó o bá ronú ronú ronú orí bọ́ọ̀kù púpọ̀ náà lọ́wọ́ táwa ẹlẹ́yìn ọlọ subhanahu wa ta'ala òní ń pè ní alhamdu gbogbo tí ń pè lẹ́yìn olóni ẹni tí ń tọ́jú gbogbo ń tọ́da àti ń tààmà àti ń tààmà mẹ́ ọ̀bọ̀n kẹ́ni tí kẹrẹ̀ gbáyìí láyé bí náà ọgbọ́n kẹtún ni lálìkì tí ó sa gbogbo ẹ̀ tó bá tó sí tiẹ̀ kẹ́ gbogbo tí ó ń pè ń dàjọ́ gbẹ̀rẹ̀ ewu àmọ́ òun náà ló ní iyyaka na ẹ̀wì mọ̀ ìwọ ọlọ́wọ́ bá ìwọ nìkan sọ ìlànà àjọsí fún ha ni làmà wá sí tí mi àti ètò lọ ó tún sẹ́ẹ̀tì pàjáwìrì ọ̀làjà wò sí là okùn bá kí n bẹ̀rù ẹ wá bá gbómi èyí bí àṣẹ mi ooo yóò tó fowó ní ọgbà funfun fún ẹ báyìí sùn gbà lọ́wọ́ àpárá ìwé ó tó mú bòrò mi ìbáṣepọ̀ tó yẹ jẹ́ bá fẹ́ mọ́ṣáláṣí ní ẹ máa rí bòrò mú ó tó mú ọrùn náà wọ́n kọ́ tí wọ́n èdè mi bá déwájú ọlọ́run wọn máa ṣẹ bọ́rí bẹ́ẹ̀ tí a náà sì bẹ̀rẹ̀ wa ó sọ̀wọ́n nú ẹ̀ ń tọ́lọ́kọ̀ tí ò ní tó so mọ́ bí ọkọ rẹ̀ mi ìmí ibi sẹ́fù lóde mọ́ pẹ̀lú ọmọdébìnrin tó rí owó eléyìí kí ló tó ajá mi lójú mi àwọn ọmọ mi tẹ̀lé ní pípa yóò ìfi ibi tẹ́lẹ̀ kò ti ní bá rí ni. ó ga kúmọ bí ṣe máa jí ọmọ rẹ láàrin òru bí ó ṣe jí àwọn láàrin òru pé ojú òde tí ọwọ́ bí mo dàn lẹ́ẹ̀lẹ́ ṣe sàn bó wà láti ẹni ọjẹ́ kọ́ kọ́pẹ́rẹ́tì ni o ẹlẹ́ ọ̀rẹ́ ẹ̀ gbọ́ sórí odó ó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n tún wá dín ìdájọ́ pé ìyá kàn ní abúdù wa iyyaka nasta'in àníra lọ́wọ́ sí àníwá bòmí o sì ń sóògùn o ń sóògùn sọ̀yìn fọ́mọ olóòrè wá lọ́wọ́ bòmí ihdina siratal mustaqim a ti wà lójú ọ̀nà tí ó mú adálìjẹ̀ náà ihdina mẹ́jẹsẹ̀ ìwókù mbẹ́mà siratal ladina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó jẹ́ pé o ti sì dá ayé lórí ghayril maghdubi alayhim tí èso ojú ọ̀nà àwọn tó ń bínú sí wala ddallin àwọn tó ń bínú sí nàná tí wọ́n nímọ̀ tí wọ́n lò má wọn wala ddallin àtàn tí ò nímọ̀ tí wọ́n ò sì wà bí wọ́n ò sì nímọ̀ àfi kí wọ́n jẹ́ ní orí ọba lọ. dojúmọ̀ làwọn máa wí òun náà ni kùránì amsan wá pé fatia ní a'zam sura fil qur'an sura tó tóbi jùlọ dọ́ ọlọ́run ní kíni o ní láadáa ní kíni o ní túmọ̀ ní kíni o ní kíímà nítorí pé lẹ́yìn pé ìpànàkọ́ mọ́rọ̀ sọ̀tàlá èyí tó túkù tí wọ́n sì wọ́n sẹ́wà láríkì àmà oná nìrún èyí tí ó sì fi dáa fátí àná nìyàn fi máàkì ẹ̀ èyí ò lọ́bàá wà jẹ́ fi sahihayn àìdọ̀ min hadith Ubay ibn Ka'b Ubay ibn Ka'b wà mọ́sánsí jọ kọ́sà sálẹ̀m wọ́n sàmì àbí wà ní Ubay wà náà ألا وأعلمك يا أبي أتعلم أي آية في كتاب الأعظم صوم آية تبجو تصوم آية àti ti súrọ̀ sọ ọmọ ayé àti mẹ́rin ayé ìlọ́dọ̀ ọlọ́sùn àtàlá olótòbí gbogbo kùránì ìbáyìí bá dáa rí nígbàtí pé àbí tuntun bí para sọ ọmọ ayé àtọ̀tọ̀ bí jù nínú kùránì ó ní Allahu la ilaha illa huwal hayyul qayyum oni fadọrọ rasulillah biyadihi sadiri an bí b'a fọ gbọn laya yi pé le yahadi kali ilm abali mundiri lato ni lọ gbogbo tiɲɛ b'an pè mala ye tọjẹtọ lọn tana bi kó sima rọrùn fún ọlọwà iná sì wà ní ọgbà àti rí sura tó tóbi jù tiɲɛ bá tó wà ní ayé wòlò tó tóbi jù ọ náà ni ayatul kursi kò ní má rí bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn Hafsa wọ́n ń fi rinlẹ̀ pé kùrán ló dídí o ó tún bísí mọ́tò tóbi jù kùrán ló dídí o wọ́n yàtọ̀ tá a bá wọ́n wọnú kùrán tí ń bá wá jẹ́ wípé ojú ayé àwa fi ń wò áyà táwọn ọmọ pọ́ tóbi jù òní áyà tún bẹ́yìn áyà tọ́lọ́ ń bí sọ ń pa bá a ṣe máa yẹrẹ lówó odidi ojú owó kan báyìí lọ́gbà tán tiẹ̀ kùrùsí yóò sì bójú kẹtẹ́ a jẹ́ pé omi ń pin bó ṣe wù àtúbọ̀rù kùrán abatún wò pé kí la fẹ́ rí ń belé anabi sọ̀rọ̀ asálàm ká máa gẹlẹ́sẹ̀ bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jẹ́ àfi sahih ndàmà bukhari wà fún sọ̀rọ̀ ahmed antoriki abi rijal muhammad ibn abdulrahman an ummihi amrata binti abdulrahman لا إله إلا الله obìnrin kan bẹ̀ wọ́n ń pè ní amúrọ̀ ọmọ abdulrahman wọn àti àìwá aisha ó lẹ́kẹ̀ẹ́ wá aisha pọ̀ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ gbà ní obìnrin máa wà wọ́n wálé kánàt fi hijiri aishtadala ọwọ́ wá ìyàwó aisha wà lẹ́njọ́ kan ó tún wá ń wà ní yàrá ìyàwó aisha ó wá kẹjọ kan wá sọ́dọ̀ sàràsàlám kílẹ̀ ẹjọ́ náà anisa salam ba'atha rajulan ala sariya sariya ẹyọkan nìyẹn gbogbogbò tí wọn bá gbé ko ìsìláàmù láyé ọsàn asálàm tánàbí yẹn yẹn lọ rèé kojú rẹ̀ òní sẹríyà pure ẹni sàrọyà èdè àmì balọ ní gọzúà àdébí wa ní àdébí ìran àwọn kan ní ogbó kan ọwọ́ afọkùnrin kan so lórí wọn olórí náà ni ó máa pàṣẹ onáà ní tí ó máa kírun fún un. فكان كلما يقرأ لهم في صلاتهم كان يختتم بقل هو الله أحد بوبا tó bá ti ń kírun fáwọn èèyàn rẹ̀ bó bá ti wà ní ojú ogun yọ ká fatia tán ó lè ka sọ́ọ̀tọ̀ bá wulẹ̀ ṣùgbọ́n kúrò aláàdì máa fi parí ẹ̀ tó bá kàyín náà tó yẹ kó tó kà kúrò aláàdì parí ẹ̀ ọwọ́ àmọ́ ẹsẹ̀ bẹ́ẹ̀ gbogbo raka yìí máa fi kúrò aláàdì parí gbogbo ìjìbá ti ń kà nígbà táwọn èèyàn rẹ̀ wá dé barisa salam fabusa salam ó wá barisa salam yìí pé ẹ̀ ń tọ́ ọ̀yàn tó dórí wáyé màtá yìí ni wípé kúrò aláàdì máa fi parí gbogbo ntí bá ń kà fún wa lórí irun hamsa ah, wa ni ẹjẹ abi máa hamalaka ala hada saluhu ẹyin náà ẹ bá ń bí lágbájá wọn yẹn kí ló tó òfin ṣe tó ń ṣe o ah ọwọ ni ya rasulallah inni uhibbuha lẹ́nà sífàtò rahman mo nífẹ̀ẹ́ súrọ̀ yẹn pọ̀ torí mo rí i pé ọlọ́run ọba fi ròyìn ara ẹ̀ mi hamsa mi ò nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ nítorí pé ìròyìn ọlọ́run báyìí látòkè délẹ̀ kúl huwa allahu ahad apákan àwọn àfa wọn ni ń tọ́fa sábàbí sísọ̀kalẹ̀ sórọ̀ yìí àwọn kèfèrí àwọn yahudi àwọn nasọ́rọ̀ ó ń kálukú wọn bá sàlám ní kọ̀ọ̀kan nítorí fasara nuzul ó lè pọ̀ ṣùgbọ́n àti ẹ̀ka àmàlélẹ́yìn náà àwọn yahudi tó abá ti ẹ̀ bú pé àwa ń ṣe òzẹ́rù àpèlọ́mọ ọlọ́ àtúnpè lọ́lọ́ àní isa ọmọ ọlọ́ni àti àrùn àtúnpè lọ́lọ́ àwọn ń sin ọ̀pẹ à ń sin kankan bóyá ọlọ́run tiẹ̀ àrọ́kúta mi fi dọ̀tí àwọn mi dáhà sọlọ́run tiẹ̀ ṣé góòdì ni wọ́n fi ṣe àbí sílífà tó jẹ́ pé wíwọ́ tó wà lójú ọmọ ọgbọ́n ọ̀jà ń ṣe bilana sọ̀rọ̀ ọlọ́run rẹ fún wa. فأنزل الله سبحانه وتعالى إثر سؤال الرسول صلى الله عليه وسلم قل هو الله أحد ọlọ́dà bíi màdánù wípé ọlọ́run ọba tèmi Allahu ni ahad ọba kan ṣoṣo ni Allahu samad ọba tó jẹ́ wípé kèé jẹ kèé mu kèé sùn olùwàbẹ Allahu samad ọba tó jẹ́ wípé gbogbo ntọ́dá pátá ọfẹ́ ni o ọkọ̀ ni o kò gbọdọ̀ mọ́rùn-ún kan sẹ́ni kankan bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ bọ́ nínú pé ronú pàlọ́sọ̀tálá wàláhì kò sí lam yalid kò bímọ walam yulad ó sì bí walam yakul lahu kufuwan ahadun kò láfijọ́ torí kò sí gbogbo tí wọ́n bá ti ebi orí pé yóò kùnà nìbọn in tó bá sì ti kú orí pé wọ́n jogún ẹ̀ náà ni kọ̀sọ̀gbọ́n sọ́ọ̀sọ̀ kan kò rí bẹ́ẹ̀ múlẹ́ẹ̀kì sọ̀rọ̀ ìkọ́ ni amsa wa fi sọ̀hábí yẹn lẹ̀ wípé ọ̀dà bẹ́ẹ̀ hubbuka iyyaha adkhalaka aljanna bó sì ṣe wá nífẹ̀ẹ́ sùúrọ̀ yẹn torí pàrọ̀ sàṣàrà fi ń rún yàrá ó ti dọ́mọ àlìjẹ́nà náà riwaya ilé ìwà pé máa fi parí riwaya mi ìtura wà fi sahih al-hadith anas bin malik lọ́tọ̀ náà pé kana rajul ansar ọkùnrin kan bẹ́ẹ̀ àwọn ansar yẹ kó mòrò fi masiri kuba ó ní máa mú àwọn masalasi kuba ní tàbí tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí fa kana kullama yaftatih السورة لهم في الصلاة كان يفتتي بكل هو الله أحد بو بو بو تباتي كفاتي هذا باي كوانا وكوكا تبا كفلو لاتا يسي أكا سورة مي àbídọ́ àfẹ́ kanu kùránì ó ti wá sọ àwọn èèyàn rẹ̀ ó ti wá gbogbo gbà wà káàna yasna'u dhalika fi kulli rak'a gbogbo rákà tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn rẹ̀ wá abilérè wípé ah, ah, ṣé kọ́ tọ́ba kaba tí àtàtọ́ bá kakúrò aláwọ̀ alátọ́rọ̀ àná àtújìzì òkè ṣé ọ̀ọ́gbà pé kúrò aláwọ̀ ti tú ọba o tọ́ọ̀bà kàǹkàmí kọ́ ó tún ṣètò wá kàǹkàmí lẹ́yìn kúrò aláwọ̀ ṣe mọ̀ pé bí wọ́n ṣe bí ìmẹ̀ ẹ̀sìn ṣe ń rí gbà wọn ìṣẹ̀ṣẹ̀ ń dábàá bọ̀ lójú wọn náà ni tí wàá sì ti sáà náà ń bí bẹ́ẹ̀ ìyí tí wọ́n bá gbọ́ yẹn pè náà wọ́n mọ̀ fi jọ jiyàn láàrin ara wọn gẹ́gẹ́ sọ wọn hadith Abi Sa'id al-Khudri tí ìmáàmù wa Tahawi bá fi sharh Mushkil al-Athar absa wà lè ẹjọ́ kan àwọn èèyàn pọ̀n bẹ́ẹ̀ ìyàwó Safwan ibn Mu'attal ọdẹ orí yàrá sallam mo wá ké gbàjarì ọkọ mi ni nǹkan mẹ́ta burúkú ni máa ń ṣe rọ́wí àbùsẹ̀yìdì ni ọlọ́run sìsẹ́ náà sọ̀fọ́wọ́n kùmà àtọ́lù oná bẹ́ẹ̀ jókòó àbínú sọ̀fọ́n bòódì ìyàwó rẹ̀ bá ní ya Rasulullah sọ̀fọ́wọ́n kùmà fẹ́ sọ̀rọ̀ yìí àwọn kan máa ń gbọ́ sábẹ́ eléyìí láti dọ̀rọ̀ ẹ̀sìn rú wípé ká máa sọ̀rọ̀ èèyàn láì da káwá máa ń là máa àtakò tí ọ̀bà sí ń bẹ́ẹ̀ ànàbí ò ní máa bá lo àkùwámi kí ni máa ń sàwọn èèyàn kan tí a máa ń ṣe báyìí kò ní dàpọ̀ kọ́rọ̀ yìí ó lè bá a kárí gbogbo èèyàn ṣùgbọ́n tó bá ti di wákàtí àyìn sáàwà ní dàpọ̀ tí mú dàjọ́ rẹ̀ wá ọ̀sẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ Mu'adh bin Jabal afa tánà àǹtà ya Mu'adh Mu'adh sódò ó dò fìtì náà ni òun kí ló fáwọn èèyàn ó fi adìpá mi àfẹ́ máa níṣù pàwọ́ máa dákú lẹ́yìn ẹ̀ irú máa wo ni wọ́ àǹdí wa ni bọ́ sí Safwan ìwọ ìyàwó Sọfwan kí ló ní máa ṣe ó ní àkọ́kọ́ káàna yadribu ni idha sallayt gbogbo bàtí bá ti dìde wọn fẹ́ kí ló lé báyìí ìyá ni máa fi jẹ mí ó nì olójú pé ẹlẹ́kejì nǹkan ó ní wa káàna yufatiruni ni sumtu tí n bá sì pé máa ń gbá wẹ̀ fọ́nà àfìgbàtọ̀ bá tó já àwọn ojú rẹ̀ yóò tó wọlé wa kana la yusalli subh hatta tatla shams kèsì ìkásùwà rẹ̀ ṣe ń wo ó dìgbà tó rùbá tó yọ amínú sọfàn sọ lè dìfẹ́ndì ọ̀rẹ́ ó ní ohun ọ̀jẹ̀bí pẹ̀lú aláyè kí ló dé ó ní ìyàwó mi tẹ́rù dáadáa yìí láti sọ́yìn yóò máa sọ mi ni kò ní kọ́kọ́ kírun tiẹ̀ lólé nígbà bá wá kírun tó yóò mọ̀ wá sọ súrọ̀ tí ń bá kà lẹ́yìn fatia òun náà wà lọ́rọ̀ yìí kà mo sì ti máa ń wí fún ti pẹ́pẹ́ tó ọba ti ṣe báwọn ọlọ́kà pẹ́lú àwọn lẹ́yìn orí pẹ́pẹ́ làwọn lè mo ti rí pé tó bá lọ kàbò mí ọlọ́run fò nkàlùkù ládà àti ẹ̀lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ká pé ṣúwọ̀ tí mo kà ló náà kà àrí àwọn ilé ọ̀tọ̀ pé ládà wọn. Ah. tí n tó wọn fi yà jẹ sí mi ó ní tẹ́mi náà nàbí ni ah, sọ̀fùwánù lọ́wọ́ ká ní suratan wahida lakafati nas wàláì kọjá pé nùkúrà ni sùúrọ̀ òru kan lọ́n sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ tó sì ní ẹ máa fi sinmi báwọn ònkàlùkù náà ni ó fún lẹ́sẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ah ó ní mi ò mọ̀ báwọn káfí òkú lẹ̀ ibi tá a ní ìdìbẹ̀ tá a fẹ́ fàyọ̀ ń pa pé bí mọ̀ wọn bá ṣe rí onímọ̀ wọn tó máa fi jìyà náà títí tí àrùn sí òfin àṣekínni o tí ọba wọn yanjú rẹ̀ àwọn ilé ìwọ ń sọ fún máàmù wọn pé ìwọ máàmù ọ̀rọ̀ ẹ ti sọ àwọn bọ́ọ̀ wọ́n sì kàfá tíátà tó tún máa ka kúlù aláwọ̀ wọ́n tún sì àkàsúrọ̀ mi ọba ni hmm. in ahbabtum an a'ummakum fa'alt tẹ́ ẹ bá mọ̀ pé mi ni máàmù yẹn tí wọ́n máa kírun fún yín bí ìṣe náà ṣe nù wà ń kẹrí ìtò tàrọ́pùtùkùn tí ọba ti tẹ́ lọ́rùn ẹ̀wẹ́ lómi kẹfì sèmámù anẹ́sùn ní jọ́nà lọ́n tiẹ̀ ń sì rojọ́ lọ́dọ̀ àdùsù àsálàm wà kẹ́hánù yàrá òun ànàhù àfdọ́lùhùn wọ́n sì rí pé òun lọ tọ́jà àfájù náà wọn wà kẹ́hánù yẹkọ̀rọ̀hùn náà ayẹ̀ ọ̀rọ̀ ìrọ̀hùn wọ́n sì fẹ́ kẹ́lómi ṣẹ́tẹ̀ bí wádé wọ́n ní à pẹ́lú àṣírà à ń fa nǹkan mẹ́ta sí wá ń bì yóò àbí nìkílẹ̀ ń fa ọ̀rọ̀ máa mú wa ni wọ́n pè máa mú lẹ̀ wọ́n bá gbogbo ẹjọ́ à ń bì wá ni à ah, ẹ mọ òkúta bìsà nkọsọ ànábì ni à ah, máa yà náwùkà à ń tẹ́ fọ́ àlà máa yà àmúrùkà bìhí àṣàbùkì ibẹ̀ nìbẹ̀rẹ̀ ti dé pé ìmáàmù ló ní mọ́sálásí ni àbíjàmá ànábì ni à ah, ìmáàmù kí ni tó rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ àdètò àwọn onísọ pé tó fi wá wọ́wọ́ á fáwọn ọmọ àwa tá a jẹ́ tá a jẹ́ ọmọ kéékèèké ìsìn kí ló rí ní ọbẹ̀ tó fi wá ro ọwọ́ tí o bu àrùkù ìjẹ̀ntọ́ ọ̀jẹ̀ mọ́ kiri tó fi wá ro ọwọ́ o ìwà wulẹ̀ gbé o bá wa kó kíá tó fi wá ro ọwọ́ tó fi bá wa yòókù jẹun kí ló tó òfìsí dáhùn ẹ̀rẹ́ ni ó ní à ah, gbọ́dọ̀ tàbí kọ́kọ́ sọ yìí àṣé àṣé in tí ń pè ń darí ẹ̀sìn wọn ò fi àṣẹ ń ṣe bó ṣe wù mí sọ́dọ̀ olórí rẹ̀ nítorí pé kọ̀sọ̀ tó ní tí méjì nù ẹ̀sìn àfàdébí nìkan sọ̀rọ̀ wá tó lẹ́wọ́ sọ́dọ̀ màálí ibà tẹnìkan sọ̀rọ̀ lẹ́nìí fúnfọkọ bùlá sí rí ọ́nà ah, tọ́ba dẹ̀ yìí jùmọ̀ ọ̀yẹ̀ kárí mo ní ṣàlà ayé ìyàlẹ́ jìmọ̀ ah ó ní alẹ́ mẹ́rin ìyàlẹ́ jìmọ̀ mo ní ah jìmọ̀ ó ń tàn sí rí àwa tá a jọ forí ru èèpẹ̀ foundation mọ́sálásí rí ọ́nà ah, ó yà jẹ́ gbàjọ forí ah ọlọ́run ti kú bá wọn yóò bá de dẹ̀kúdọ̀ wọ́n yọ jẹ kiri ìyàwó kiri ìyàwó rà mo ní ah, kọ́dà mo wà rán mo ní ẹ ní tirẹ̀ kó kẹ́tẹ́ pẹ́ tó bá wùlẹ̀ lẹ́jọ́ mọ́ wọn onímọ̀sálásí yòó ntàdàbí sọ fún wa nìyẹn ntọ́ ọba yìí dá sí tọ́lọ́n ààbọ̀ lò tó fi ní bàjẹ́ látàyé àwọn aláàárọ̀ ọ̀lọ́ lórí ẹ̀ sọ̀rọ̀ fẹ́ bàjẹ́ fún rẹ̀ ní ànígbà ọba ti sọ pé ayélujára fẹ́ gbalada ànígbà ní ti a ọ̀ gbàláyé tó gbàláyé kí a máa àdìjọ́ bàjẹ́ ìrán asàsílám ọwọ́ níwọ̀ máàmù lọ́sẹ̀lẹ̀ lù kan ìmáàmù sá alágídí ibú máàmù wọn kì í ṣe sàbẹ̀ mọ́ sọ nílùú ilẹ̀ Yorùbá iná wọn kékeré ìmáàmù ọ̀bọ̀ àwọn jọmọ wa n bá bẹ̀rẹ̀ lásùnbà n bá mo ṣe kò sí fatia n kàlùkù sí àmì ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mo ṣe dẹ́rakẹ́ lẹ́ẹ̀kejì tó tún dìde ọkà fatia nílẹ̀ báyìí kò gbọ́ àmì kankan ara rẹ̀ ọ̀gbà mọ́ ngbọ pẹ owó ẹgbẹ mi intanẹsi sọ fún wa pé àmọ́ bóde ní raka àkọ́kọ́ nǹkó tó yẹ lẹ́ẹ̀kejì kọmọ pẹ̀lú kọmọsáláṣí máa wà àbọlé kò sí wá sí ìgbòho láfa ló kò sí wọn náà nǹkan kó wà ń kan.

àti jama ni wọ́n ń jẹ́ kí ni o mọ́sálásí tí o bá bá kú òmu bí ní ìsìn láàrin oṣù kan tí a bá ní ọsọ di ọlù ìgbàlejò ó tún di ọlù ìgbàlejò nu lákọ̀dá rahman ọlọ́run jẹ́ ìwọ̀sẹ̀ rẹ̀ bíláyé àṣepẹ́ àti máàmù àtàwátà ń kírun ń bẹ̀ lásọ̀rọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ ni ọlọ́run ní pàṣẹ látòkè sánmà pẹ̀lú bí kan tí wọ́n kọ́ kalẹ̀ tí wọ́n á pè mọ́sálásí kọ́lọ̀ ń pè é lọ owó tó rẹ́ nìyẹn àti yóò gbà kásọ̀ kọ́lọ̀ ní wọn lọ́wọ́ mọ́sálásí lórílẹ̀ àṣẹ ń tẹ́ ń ṣe ń bẹ̀ ní òjò ọjọ́ mọ́sálásí mọ́ wọ́n sì kọ́ wọ́n sì ń pè mọ́sálásí ń tiẹ̀ alakuli alusra salam ó ní ìwọ mọ́mù kí ló tó ṣe táwọn yẹrẹ sọ fún ọ láti ìjọ yìí wàá máa hamalaka aláàlú zoomi kalali sura fi kulli rakia kí ló kọ́ fún wa ń ka súwọ̀ yìí ní gbogbo raka ọkọ̀ ká kó tó kàǹkà mi ó lè sàṣẹ́ náà ah kí ṣe nǹkan méjì mo nífẹ̀ẹ́ súrọ̀ ìpọ̀ ni inni uhibbuha li annaha sifatu rahman torí pé ọlọ́run ọba rú yàrá rẹ̀ pọ̀ mbẹ́ mo wà máa kàgé mu alẹ́ kẹ́kẹ́ fún tó o sì ń sọ ọ̀rọ̀ máa lè jẹun náà. àwọn àfáà sọ pé tuma ẹ̀ ni wípé torí pé ń tọ́ ń gbọ́yé ń bẹ̀ ó ti dòdòdó nú ẹ̀mí rẹ̀ ó ń fi ń ṣiṣẹ́ ṣe ó sì ń gbà bẹ́ẹ̀ ó rọ kó o sọ́dọ̀ ẹ̀lòmí àfẹ́sọ̀ àtàlá ó pé nǹkan míì ma ó sẹ́ka asinu tí wọ́n sì fi àwọn sàsàràm náà ìpìlẹ̀ rẹ̀ náà nù. àwọn sàsàràm fẹ́ jẹ́ àgbà pàtàkì ìṣúra ìpè ipò wo lòun tó wà gẹ́ ibi àwa ń bọ̀ lọ́ جاء حديث ابي سعيد الخدري رضي الله عنه من حديث الذي اخرجه الامام البخاري وتعالى في صحيحه امس سلام جاء قول داري سير الصحابه اني ايعجز احدكم ان يقرا ثلث القران في ليله يقرأ في كل ليله اي صحابه سي موري ان في wọn ò bá tírì kùránì tẹ́ bá yá kùránì mẹ́ta ìdá kan nù dá mẹ́ta o ṣé فشق ذلك عليهم هذا قول ابن الراوي ọ̀rọ̀ ilé lára àwọn sọ̀hábà ń kálukú ojú àwọn pé hayu náà yóò tí kò dáàrí kìí yàrá sọ̀rọ̀ fi wọ́n kùrán ọ̀rọ̀ orú mọ̀ tó lọ tó pé tí ó máa kàwọn bàtírì kwà ní gbogbo orú gbogbo orú gbogbo orú gbogbo orú à ah, <laughs> ẹ bá kún lè ṣe irọ́ ní pa o àbí bá ní hmm, bisimilahi rahman rahim allahu liwahidu samad fúlùfúlù kùrán kéèyàn máa ka suratul ikhlas kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad láàdá tí ó gbà ń bẹ ó sì dé dáadáa ẹ̀ ń tọ́ba ka ìdá kan nínú ìdá mẹ́ta qur'an àbí tí mo sọ fún yín nù. سوى ثم كان مصوره جاء من حديث رجحه الترمذي من حديث ابن عباس وغيره ويبقى zilzila rubul qur'an ke ma ka idza zuzata do rubul qur'an kul ya ayyuhal kafirun rubul qur'an riwaya mi wa ojan kul ya ayyuhal kafirun àti idza ja gbogbo tó wà lẹ́yìn ti kul wala ahad wí pé ó ṣe dédé rubul qur'an kò ṣe nto fese mule be wo ko na wahida kamda alamu ṣùgbọ́n kí wá ní bí ìfẹ́ sí àṣàfàyàlá àtẹ̀tẹ̀ ń nífẹ̀ẹ́ kí ló kọ́ rẹ̀ nítorí pé gbogbo ń tọ́ bá ti jọ mọ́ kíkì àlọ́sọ̀ àtàlá kíkì kí ọmọ kì í ọmọ nífẹ̀ẹ́ sí pọ̀ walillahi al-asmaul husna nítorí gbàdúrà náà fad'u biha. àwọn arìnwáyà tẹ́lifíṣà tí ẹnìkan pé gbọ́ngbọ̀gbà ọ̀kan náà sọ̀hábà tí ilẹ̀ fi ẹ̀ máa jẹ́ àádọ́ fi sọ́yìn àbí kọ́rin yìí sàkà lọ́wọ́ àhàd kúlọ̀ lọ́wọ́ àhàd kàlílẹ̀ yóò tó bẹ̀rẹ̀ para ọ̀rẹ́ kan wá rí pé ah, nínú ìṣe à ń kasúrọ̀ kò gbóló báyìí kò ní kasúrọ̀ tó gbúdú báyìí lọ fẹ́kẹ̀ anáwó yàtà kọ́ọ̀lùhà nùwá yà mí ìjọkọ̀ léluhà ní bá gbọ́dọ̀ sàsàràm lọ arábí ni a èèmọ̀ ní tí ń kà á ìwọ ló ń wò kókéré bá kí lókéré torí pé ìmọ̀ pààrà ìrètí àlọ́sọ̀ àtàlá ìmọ̀rẹ́tì rẹ̀ ìmọ̀rẹ́tì rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo ìgbà ọ̀dà àpọ̀ lára àwọn ẹ̀kọ́ta wa kọ́ kó tó di pé kótó báyìí ó dùn pé tọba àdìjọ mẹ́jọ àmọ́ kí ni à ń pè ní ismula asami yìí ọ̀la wa lè gẹ́tì alismula aram ó kọ́ náà tó tóbi jù tí wọ́n bẹ bẹ̀ yóò dáhùn tí wọ́n bá yẹ bílẹ̀ nìkan yóò fún yàn á ìṣàràmà àdìbẹ́jọ mẹ́jọ mú nǹkan kankan wá riwaya wa gbẹ̀rẹ̀ kan kakúrò lọ́wọ́ ahad isa nka nka nka títí tí lè fi ma Qur'an ọ̀rọ̀ sọ àtàrí látòkèdè lẹ́yìn ṣùgbọ́n ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala ó ní ìdí àtàdábùrù ìrúnú sí ìntẹ́yàn ká jáde ìntẹ́yàn bá wọ́n fẹ́ lórí Allah subhanahu wa ta'ala tí fi ń kàbí kánú kùránì ìntí bá ń sọ̀túnmọ̀ ìntẹ́yàn fẹ́ èyí wà dúnbẹ̀ èyí ò wá pàrà rẹ̀ láì yé gbà ara ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni ẹni tí ń ṣẹlẹ̀ pọ̀rọ̀ sọ́tù alikilas pẹ̀lú sọ̀hábíyù tó dókòtì ànàbí ò sì ṣe nǹkaru ẹ̀ fún torí bí tàdákùrù tó bá ti bí ọpọlọ tó padà èèyàn máa rí halawatul ìmánì wípé ah ọlọ́wọ́n bá mi ni mò ń bá najú yóò sì sẹ́yìn àlámẹ́rì yẹn ìyẹn ló dá mọ́sálà lẹ́ jẹ́ àfihàn sọ̀hìn àmì àdìsí àbẹ̀rẹ̀ rọ̀ rọ́bì alátọ̀nà àbọ̀ ní sọ̀hìn hẹ́yìn àbúrò ni wípé inna fukura al-muhajirin ata rasulullah sallam àwọn tí a jẹ́ aláìní nínú ẹ̀tí a fi Mẹ́kà alẹ́ wá sí Mẹ́dínà wọ́n kúrò àwọn jọ wọ́n ò ní ẹ̀kẹ́ mọ́ wọ́n bá sọ àsàlámù jọ kàpé ya rasulullah qad dhahaba ahlu ad-duthur bid-darajati al-ula wan-na'im al-muqim àwọn tó lọ ń fún lọ́wọ́ nínú ìsìlámì wọ́n ti kó gbó ńlá látọ̀ lọ́tọ́ wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba lọ́mọ́ wa lọ́tọ́ sáà dẹni ẹ̀yìn báyìí àbí ni wàmàdà kí ni tẹ́ẹ̀rí tẹ́ẹ̀ fi sọ bẹ́ẹ̀ wọ́n ni à yusọ̀lónà kama nùsọ̀lẹ̀ àwọn olówó olúwa náà ń kírun tá a bá ní òun la fi jù án lọ ajọ́ ń pàdé mọ́sálásí náà ni wọ́yẹ sùnmọ́ọ̀n kama nùsọ̀ tá a bá là ń gbáwẹ̀ ẹ̀ náà tó ń gbáwẹ̀ ṣùgbọ́n àwọn tó bí àwọn bá wà nàbí ọ̀rẹ́ o wáyà tasọ̀dàkù wàhálà náà tasọ̀dàkù àwọn tó wá máa ṣe sàrà ayébáyé nǹkan ṣiṣọ́ ń pa nǹkan kọ̀ọ̀kan yìí àwọn òróró táwọn èsè o kọ́dà wàyúrùtì kúnà wàlà nùrùtìkì a tún máa bọ́ okùn ẹrú lọ́wọ́ mùsùlùmí yọ̀ọ́ra fọlọ́ máa lọ tó o sì sọ fún wa pé ń bá yẹn túkù lọ́rùn ẹrú gbogbo ara rẹ̀ kọ̀ọ̀kan bó ṣe rí òun ẹn tó bọ́kù lọ́rùn rẹ̀ lọ́lọ́run ọmọ aṣọ látòkè sẹ́mẹ̀ wípé só orí ọwọ́ rẹ̀ bó fi bọ́kù ẹrú mo bọ́kù náà kò ń ọwọ́ rẹ̀ ẹsẹ̀ ní òsì náà kàtẹ́ náà ojú rẹ méjèèjì kò lè rí náà ìtọ́nà ọmọ sọ fún tọ̀nù ìwọ náà tó bá sì fẹ́ sọ gbogbo àlọ́ ń sọ fún papọ̀ inú wo dùn àná bí o ọgbọ́n wo la fẹ́ dá o bóla ìkí àmọ́ òsè ní di bóla la sì ní dérò ẹ̀yìn lọ́wọ́ o hmm. àbí wàá ní afala wa allimukum shay'an tudrikuna bihi man sabaqakum wa tasbiquna bihi man ṣé kí n kọ́ ní nǹkan kan tó jẹ́ pé àwọn tẹ́ ń wò wípé wọ́n ti gba wájú yín lọ ẹ̀yin ló sì padà lè bá wo kọ́dà tí bá ń bọ̀ lẹ́yìn yín kò ní lẹ́yìn náà bà illa man fa'ala illa man sana'a mithla àyàfẹ́ ń bá tó lè serú nǹkan tí mo ní ẹ máa ṣe kọ́ọ̀lù bọ́lá yà sọ̀rọ̀ náà à sọ́dún sọ́dún náà تسبحون وتكبرون وتحمدون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة لين كوكا اما سويبي سبحان الله والحمد لله ولا آه والله أكبر أما سلين كوكا أمي سبحان الله nígbà sọ bá fún ọtán ní bá pẹ́yìndà ní bá lọ sí ẹn tó gbàrí wáyà wà á ń ní àwọn àgbọ̀ ọmọ kí wà bú rẹ́rọ̀ ó ní àbú sọ́ọ́lùwì èèyàn dáadáa ni ó kọ̀rọ̀ gẹ́gẹ́ ní vekiwan tí ó bá bílẹ̀ pé ìwọ vekiwan kí ni tó ń fẹ́ jù ní ayé rẹ̀ bí ẹsẹ̀ lè bí ẹnì kọ̀ọ̀kan wá ní èsì pé kí ni tó wù ní ayé rẹ̀ ó ní kúntùlá àtàmánà min hadhihi dunya illa thawbayni abyadayni ujalisu fihima aba èmi ò wá nǹkan kan ju kọ́lọ̀ wọn ṣàjẹ oró raṣọ méjì lọ́kọ́ wá jẹ́ wáìtì tí mo wọ̀ lọ́lé ké lórí àbúrò rẹ rọ. ọtẹ ntí mo máa ń lé ń tèmi nù. ọwọ́ ẹni fọ̀rọ̀jà fòkọ̀rọ̀ ọ̀rọ̀ àjẹrẹ àwọn aláìní ìbá tó padà torí pé bí wọ́n ṣe ń ṣe ń tiẹ́ ń ṣe yìí làwọn olówó náà tó gbọ́ làwọn olówó náà bá tó ń ṣe lẹ́yìn ẹ̀rọ. Ah, wọ́n ní àná sẹ́mi ẹ̀kọ́ ọ̀rọ̀ náà àrùn làwọn àwọn olówó tó tún ṣe ah, ànábì ní dhalika fadlullah yòtí ìmẹ̀yàṣá ọlọ́ọ̀lọ́ọ̀ lélẹ́yìn ẹni tó bá sì wù ní máa fún. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn afáàbí máa ń sọ náà ni wípé kò sí ẹ má pín ó ti fi yín jura yín lọ́nu ẹ ti jura yín lọ́nu apá kan afáàbí sọ pé hàn ìtumọ̀ táwọn sọ pé dhalika fadlullah yòtí ìmẹ̀yàṣá torí pé so ti tí ọlọ́run ni àgbẹ̀ gbọ́yé nọ́ọ̀rọ̀ ànábì àwọn apá kan àfáà ní nọ́ọ̀rọ̀ ànábì ni a ti gbọ́yé wípé ìtumọ̀ ẹni wípé bólú bá wá ń padà ń ṣe kíní ìtẹ́yìn rò pé tó ti fẹ́ ẹ̀ tó ti fẹ́ jọ di náà padà ń bẹ́ẹ̀ dhalika fọ́júwẹ̀ rẹ̀ ẹjọ́ kan yíò balẹ̀ sí bẹ́yìn lẹ́yìn béèrè fún tó fi dára ẹ̀sìn gbogbo owó tí bá tó ń ṣe ẹni ládá lórí rẹ̀ náà dhalika fadlullah yu'ti man yasha ọlákàtúnú náà kọ́rọ̀ wá tó kó báyìí náà apá kan ní sí èsì àwọn olóòlànà bí n bá wí báwo olùsí náà tún ni ala kulli hal in tá a fẹ́ fàyọ̀ ń ń bẹ̀ wípé torí subhanahu wa ta'ala sáàmà wíkìlì pé subhanallah three thirty three subhanallah subhanallah alhamdulilah alhamdulilah alhamdulilah three thirty three allahu akbar three thirty three àbíyá bàgẹ́dẹ̀ ta kọ̀lẹ́ ẹ̀kan náà pé subhanallah walhamdulilah wallahu akbar subhanallah walhamdulilah subhanallah hàn ibi àwa ń lọ nípa ọ̀rọ̀ tẹkẹrọrù àti ìsúnmọ́ nǹkan láti fi bí àwọn sọ̀rọ̀ tààlà èntó rinlẹ̀ jù táwọn àáfàá sọ ni wípé a pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lẹ́ẹ̀kan kan náà ni kìí ṣe pé àkọ́kọ́ sì kan tán aláhídà àtúbẹ̀rẹ̀ mi àbẹ̀rẹ̀ kejì bí ẹ̀ ti ń pààrà ti ń pààrà ṣọ́ọ̀tù kúrúkọ rẹ̀ ṣọ́ọ̀tù ìkìláàsì ti ń pààrẹ̀ ti ń pààrẹ̀ wọ́n ní ká náà wá dára wa padà sí tó yí àwa bó ti rẹ̀ pé lẹ́sàkàmí ti lè ṣe èèyàn fẹ́ máa yẹ̀yàn ọwọ́ ni ẹni ni ẹni eré ẹni eré ẹni eré ẹni eré ó wí òòsà bí wákàtí kan ń bọ̀ pẹ́ kọ̀láhùn kọ̀láhùn kọ̀láhùn kọ̀láhùn ó tún tóbi a ni kọ̀láhùn olójú rẹ ni kọ̀láhùn ìsà ń kó gbókínì ìpapọ̀ wọ́n ní ta ní ọ̀kọ̀kọ́ sétí sí nínú àwọn méjèèjì jùtẹ́ lọ ìntọ́dá jùlọ pé subhanallah walhamdulillah wallahu akbar ìyẹn gbé wa lọ́ọ́bẹ̀ torí ń jáde níbi ọ̀rọ̀ suratul al-ikhlas bi awni min ar-rahman wa in kana fil baqi kama kana kama kuntu a'idukum insha allah ta'ala nastamiru fi hadhihi al-khutbah fi khutb eh, fi fi al-jum'ati al-qadima insha allah aw sadada ko sanu wa so wan bi asiwe o so àwa náà níbi àsìgbọ́ o wọ́n lọ́jà kó sọ̀rọ̀ méje kí ló yọ̀ dàrú tí ló yọ̀ wa dàrú ń àfijọ́kẹ́ soso rẹ bẹ̀ ìwọ la fà á fà á fà lé ọlọ́ àlàlé ọlọ́run lórí ẹni tí bá ń ṣàìdáwọ̀ làlé ọlọ́run àbátọrọ rírun àtọ orí fífọ́ ntọ́ fẹ́ fi ṣe ó yé wọ̀jà wa lọ afàlẹ́ ọlọ́run wọ́n lajà kó sọ̀rọ̀ la hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah al kamal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 أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى له التصرف الكامل في شؤون جميع مخلوقاته سبحانه وتعالى لأنه ليس كمثله شيء وقد أنزل الله سبحانه وتعالى على نبينا محمد محمد صلى الله عليه وسلم القرآن فهو كلام الله منه بدأ ولن يعود ما هذا فضل الله سبحانه وتعالى بعض الصور على بعض وفضل دولا بعض الآيات على بعضها قال رسول الله صلى الله عليه وسلم مما دل على ذلك مما أخرجه الإمام بخاري ومسلم من حديث أبي سعيد ابن معالي كان هذا الرجل يصلي يوم من الأيام في مسجد النبي صلى الله عليه وسلم فدعاه صلى الله عليه وسلم وفي رواية النبي صلى الله عليه وسلم مر به فقال يا أبا سعد دعاه صلى الله عليه وسلم فلم يجب رسول الله صلى الله عليه وسلم فلما انتهى من صلاتي دعاه صلى الله عليه وسلم فقال يا رسول الله كنت أصلي ثم احتج النبي صلى الله عليه وسلم بعموم قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم تعجب هذا الصحابي ثم أدناه صلى الله عليه وسلم منه فقال له أعلمك أعظم صورة في كتاب الله سبحانه وتعالى ثم نسى صلى الله عليه وسلم هذا أو تناسى حتى أمر صلى الله عليه وسلم بيد هذا الصحابي الجليل حين أراد الخروج من المسجد فقال يا رسول الله قد كنت آنفا لو علمنك أعظم سورة في القرآن فقال رسول الله صلى الله عليه وسلم أعظم سورة في القرآن سورة الفاتحة هي السبع المثاني والقرآن العظيم الذي أعطيته ومما دل على أن أفضل أو أعظم آية من آيات كتاب الله سبحانه وتعالى آية الكرسي جاء هذا أيضا في الصحيحين من حديث أبي بن كعب رضي الله تعالى عنه وأرضاه وكان من الأربع الذين أخذوا القرآن كاملا على عهد رسول الله صلى الله عليه وسلم فثانيهم بعد أبي بن كعب عبد الله بن مسعود وكذلك معاذ بن جبل ورابعهم سالم مولى أبي حذيفة رضي الله تعالى عنهم أجمعين فقال صلى الله عليه وسلم عندما رأى أبي فقال يا أبي أتدري أي آية في كتاب الله أعظم سكت ثم كرر صلى الله عليه وسلم هذا السؤال عليه حتى قال يا رسول الله إنما هي الله الله لا إله إلا هو الحي القيوم قال فضرب رسول الله صلى الله عليه وسلم بصدري فقال ليهنك العلم أبا المنذر بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد بين لنا ما لسورة الإخلاص من الفضائل الجمة والمناكب العالية كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا بأنها صفة للرسول الرحمن كما أقر هذا على لسان أحد الصحابة صلى الله عليه وسلم جاء من فضائل هذه الصورة من حديث أم المؤمنين أن تريك أبي الرجال محمد ابن عبد الرحمن أن تريك أمه عمرة بنت عبد الرحمن إلى قصة رجل كان يختتم صلاته بسورة الإخلاص وكذلك جاء بالحديث الذي دخل البخاري ومسلم صحيح من الحديث أنس بن مالك في رجل من الأنصار كان يؤم الناس بمسجد كوبا وكان يفتتح صلاته بعد قراءته سورة الفاتحة بقل والله أحد حتى صار صلى الله عليه وسلم على لزوم على هذه السورة خصوصا في كل ركعة فقال بأنها صفة للرحمن وهو يحبها ثم أقرأ صلى الله عليه وسلم قول وهذا فقال حبك إياها أدخلق الجنة لكن جاء الصريح الحديث عن رسول الله صلى الله عليه وسلم بأن هذه السورة تعدل ثلث القرآن جاء هذا من الحديث من البخاري ويسلم سيد من الحديث أبي سيد الخدري رضي الله تعالى عنه وأرضاه أن الرسول صلى الله عليه وسلم خرج لهم يوما فقال يا أصحابي أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة وفي رواية كل ليلة ثم شق ذلك عليهم كما قال الراوي أبو سيد الخدري فقالوا يا رسول الله أينا يطيق ذلك فقال الرسول صلى الله عليه وسلم قل هو الله الواحد الصمد تعدل ثلث القرآن وهكذا لربنا سبحانه وتعالى التصرف الكامل في شؤون خلقه سبحانه وتعالى ولو أن يفضل ما شاء من خلقه على ما شاء من خلقه سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا وقال سبحانه وتعالى الآية أعوذ من الشيطان الرجيم تلك الرسل فضلنا بعضهم على بعض وقال سبحانه وتعالى ما ننسخ من آية أو نوسها نأتي بخير منها أو مثلها نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا وفقنا في جميع أمورنا فأنت موفق لكل شيء وأنت على كل شيء قدير اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك الدين اللهم قد تكالب علينا الأعضاء من كل جهة فأنت على كل شيء قدير اللهم عليك بأعدائك وأعدائنا أجمعين من كفرة اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا يا جبار السماوات والأرض انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوطان يا جبار السماوات والأرض اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا إليك ردا جميلا اللهم ربنا أحسن أحوال نساء المسلمين وشباب المسلمين وعلماء المسلمين يا أرحم الراحمين اللهم ربنا نسألك على الجنة الفردوس مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا عباد الله الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم